ila ana ya korona do ji da ne bika o do ko ce ti ya hora korona o do ce ti ya ba no na je len da ne bi da ne bika yi e ko no ure ho bi na ya na nyo da na ti ce ti e to ko abi na na kan we ti to nya ani wa we na ka shamsuddin ابن القيم الجوزية رحمة الله عليه قال أنا تحفة المولود بأحكام المولود شبهة الموجود بأحكام المولود wato ere ha ni ó ti rí ọjà máa agbábọ̀ oòrùn sílẹ̀ ó gbòòrò oòrùn sílẹ̀ ó gbòòrò dábàá sílẹ̀ ọjà ilé wọn sí ọjà máa ádá wàhálà fún mi gbọ́dọ̀ yìí yóò àmà akẹrẹ hàn náà ọba bẹrẹ hàn ọwọ́ yẹn lẹ ọwọ́ nọrọ. nọ, mọ́nà wàá wùsà anáni níbi aka gòó nẹ̀ta ẹ̀wọ̀ àtẹ̀sẹ̀ náà ọlọ́mọdé ṣe ẹ̀rọ famili ahụ onye ụzọ na-ehiwagharị ọnụ ụzọ ụwa ihe na mmanụ gụrụ erukomuni o erukomuni o ẹnuwa ọrẹ nanu gàwa ka máa mójú mórí ọmọ nìfẹ gàá anokoko anokoko rà níbi yìí abiri àmì tọ ọ anya m, ọ dọ́nà ayọ́ òjọ́ta banana atẹ̀bá àwọ̀ sọ́sọ̀ nà ayọ́ andáwọ̀ anáìkẹ́ èlò dọ̀ gáínàmù sadaka abraham yewu tọ́ ìtàn níbi kàmẹ́rin àmà àgbọ̀nkà ẹ̀kọ́rọ̀ àìnọ́m wọ́n dá ẹ̀kẹ́ bí kẹ́yà mẹ́ẹ́ náà àìrà níbi kẹ́yà mẹ́ẹ́ bí ya mẹ́ẹ́ ya yìí tọ́ nílẹ̀ kọ́lọ́wà kọ́lọ́wà mẹ́ni mmiri dọka, na ochunwan ojanikewu anasọrọ ọmọ mi mẹ́rin nagasi ọjọban ọjọbi mana mana nana jẹ ọbẹ da ọdọba ọjọban da fi ọ ìràhọwà rọwà then nọọsụ nọọsụ ọma onye ma e na-aga nọọsụ wọn nọ then ọrụ osisi ebe a wee

annabi kamani ga to mun yoro dura accomplish seven wa da men re ita na he ozi ami kuje eteyin islam ah few points nínú ìta mọ̀rọ̀mọ́ ńlá ní ti dò yá báyìí. Àájújú na ni, ìyẹn náà jújú ọ̀húnrẹ̀, wá kojú rẹ̀ tó, jẹ́ àyíká, ẹni iṣọ́ ìyàwó ọmọ abẹ́sẹ̀mù ọ̀rẹ́ ìwọ ọkà àmì ẹ̀wọ̀ nàti gbé ẹ̀rọ tó jẹ́ ọ̀hún ẹ̀dẹ̀ na akẹ́rẹ́ kan náà fún àgọ́ ẹnu káàkọ́rọ́ náà kò sí sọ́sọ́ àfẹ́gbọ́ ẹnu kẹ́rìnà jẹ́ ìwọ àfẹ́gbọ́ ẹnu anibira ẹ̀ àbọ̀ ọ̀nà mẹ́rin àbẹ̀rẹ̀ ọ̀hún fún àká mi ọ̀ọ́ omi omi jọ̀bọ̀ ọdún mẹ́rin and very variety. Ajụjụ nwere na and very variety. Akụjụ nwere so abe mene mbe afanụ nku n'ọnụ na ekọ ire sọsọ n'ọnụ. Ọ na-atọ amị kọwa bụ wee dị ka ọlụlụ abụ igwe ka ọ jeli uchete wa ka ụjọ. Wee ka ọgwụgwọ egwuregwu ebe a baa. Chọọ onye na-echi kwụrụ ebe ụkwụ reta ada adadoro ọkụ omi dị ọnụ. ẹ̀tẹ́ mọ̀ ká nígbà fẹ́ ń lábọ̀rọ̀ nígbà mọ̀ híà wá kí wọ́n híà ní wá tí wọ́n gbọ́dọ̀ fẹ́ dáka òkùnkù yẹ ẹ̀kọ́ nínú yà mẹ́ àkọ́ ẹ̀rẹ́ and so on and so forth. so wàá kọ́ pìṣẹ́ sọ̀rọ̀. an yi wani ka yi juwa na ita an yi bila kudin mai nira honan arịa ehi anụ ọsọrọ n'ahịa gara wunye ndị bịara n'ahịa arịa ehi ọ na-enye aka na ya ọnụ arịa ehi n'ọba n'afọ igozi bọ́dà ká tó sọ́dà sọ wọ́n kọ́ ẹ́ sọ́dà tó yẹ ẹ̀rì kọ́rọ́ kẹ́ náà ní kọ́rọ́ náà ní kọ́rọ́ bíbí lomani na hó bóró ẹ̀hó dàkú ìkọjẹ o a fi ìkọjẹ àti pọ́ǹtì ọdún wà ìkọjẹ òun yẹn yìí òòrò dẹ́ndọ̀ ọ̀rẹ́ rẹ̀ àjẹ bẹ́ẹ̀ ọ̀rẹ́ yẹn rẹ̀ ẹkọ yẹn náà kọ̀tọ̀ yẹn lórí rẹ̀ ẹ̀wọ̀n lórí ti yín mọ̀ ọ̀rẹ́ náà ìwé náà náà tíkìlà and music land tọ̀rọ àpọ̀tọ́ ọ̀rọ̀ kúrò ní music land ní Dr. Adam àti Dr. Salaf eyidẹ́mi ìjọba Dr. Adam Dr. Salaf ẹ̀ anya mẹ́mẹ́ wọ́n ní music land náà ọ̀rọ̀ kúmọ̀ àkàrà wọ́n ló kọ́ àwọn ọmọ ìkọ́ ìṣe kíkà rẹ̀ àmọ́ ó léwu àwọn àkàrà náà lọ music land bí

because agoka ahonono no mo be zenyo ahira amne na ku bare no na de ta de nore ko wa wa na na de de ro ka ko wa no re awo ku ma be poro no me ka de economic uh, economic advantage no me watu e ko mori ọdún kejì ẹsẹ bá ọdún bọ lórí mi àwọn ọ̀rẹ́ àbájú ẹni kà sọ náà gómìnà yàtọ̀ ihe yìí ilé ìwé náà mú yọ ọdún tó máa rẹ ìrẹ ẹ jọ nọ́mbà wán àfa ìbò tó kú yọ lọ́jọ́ ká bùtà níbi kò tí sáná yọ ọkọ ẹ máa kà ní.

ní òwe eré wá gbogbo àwọ̀ àlejò kàwọ̀ náà má kàwọ̀. yálà wọ́n rọ wéèrè ebèbè gbólódù ẹ̀hùn wọ náà kòkò àn ìtí àlọ́run wọn ẹ̀rù ehi ọ̀ọ́gbọ́ pẹ̀tẹ́ òwú àlùbẹ̀ ẹ̀rù ehi bọ̀tù tó àwọn ehi wáyé ìtànà ọ̀nà náà. an itana na kwa na da man ne da ran da man san matu nan ne da ne ne eh an ne man ko ko kuma da man ne da ko mu ta ko do sa man ta ne an ne on de ne ni ta da yan to ma su te ne ni then iyo to dai kala do ya na ni ne na ni adoro أبكت أما هذا من الكتاب من جيما من طالان لا أبغى كمان دمرو دمرو هذا من الثمن ده عن الكتاب تكتب تفاقا بطلع في العلم هنا فما وجهنا الله أه لما قلت أنا الله

oríṣiríṣi àbá ọgbọ́n ìṣẹ̀lẹ̀ kòkò oríṣiríṣi òkúnyẹ ọkọ àmàdúrà yẹn kò mórí ọ̀mọ́ra àmà yẹn bẹ́ẹ̀ mọ òjò ilé yẹn ọ̀mọ́wọ́rọ̀ yẹn kú sáyẹn. bẹ́ẹ̀ máa kọ́ ọ́nà kí ihe náà yàrá ibi jù yà ẹ yà máa nìkẹ́ ẹ̀ náà ẹni

wàá fún kàfẹ́ tó kura ní tuntun sábẹ̀ tí wọ́n ẹ̀ka rẹ̀ ọ̀tọ̀ kàfẹ́ sẹ́nà àmì dọ́ọ̀nù kàmálẹ́ kìkì ẹ̀kẹ́ àìkọ́ mẹ́rin ọ̀gọ́bẹ̀nẹ́ ẹjọ́ wọn ní ìdáni. tọ́ àwọn kúrò ní rẹ̀ ra rẹ̀ ojú yìí yóò fi rẹ̀ ka ẹ̀rù sí ọ̀gá ẹ̀rù ọma ha nkata ọ gara enyi nri nye obodo enyere ha na ndị enye ha enyo nkara enyere na ụmụnna ọya enyi ụmụnna bụ emiri ọsha onye ụlọ anyị anyị anyị subconscious mind bụ na ta ịzọ da yara become conscious dị e efere ọ ya ekwusi enyi ka ma enyi mee wàhálà nọ.

ẹ̀wọ̀n ẹ̀mọ̀sán náà ilẹ̀ ìtura ní ìṣẹ̀lẹ̀ ẹ̀wọ̀n àwọn ni. Tọ́lọ́wà nìkan wà á hẹ́ ojú ìfọ́dá o, wà á mọ̀dúrà ẹ̀dẹ̀ mórí jọ. Àbísẹ́ ìnáwó tọ́lọ́wà kò yẹn ká dùgbò ìlú kan mọ́ní fẹ́ẹ̀sì ni wọ́n lé o. Ìrọ̀dọ̀ kẹ́kẹ́ wọn máa bẹ́sẹ̀ ni. ni, a ní náà ẹni ojú ọ̀rẹ́ ráyé yàtúndé nínú ní ké nàìjíríà ní ti jìnnà náà ẹbí tóbi na ya ẹ̀rì náà kámẹ́rà ẹ̀yìn na ráyè nù ráyè nù náwó ráyè hìmbà ráyè bà náwó ráyè ọ̀rẹ́ rà ọ̀rẹ́ na ọ̀rẹ́ hì kókó ọ̀rẹ́ náwó ráyè ọ̀rẹ́ hì nà

abùkẹ́ orí òwúrọ̀lá rẹ ọ̀pọ̀ ẹ̀gbọ́ka luke aláhùn ni ẹwọ́n yẹn mẹ́rin àwọn òun ni ka ọmọrin wọn fẹ́ mẹ́tì rẹ̀ nìka ọ̀rọ̀ tó ní yóò hu àbíkà àwọn yàn kò tọ̀ ìdílé kẹrẹ náà bẹ dìfẹ́ǹdì kọ́mọ́n èyí ẹ̀ kò sí ojú ẹ̀ ní ìrẹ́lá tó ní ewu six months. ọ̀nà nígbà dìfẹ́ǹdì six months.

bọ́ọ̀ mi pé eléwó ló sí ibi ọ̀rẹ́ ìyẹn máa ka ẹ̀sẹ̀ mi ń lẹ́ka ojú wo ìlú ẹ̀rọ náà ní ẹ̀. kùmà ẹ̀yàn mẹ́ta alákàtọ̀ òdì ìjọ ẹ̀yìn fẹ́ mẹ́yìn náà ẹ̀yìn fẹ́ rọrùn. àmì mi ló kọ́ ka orí ìyá a, wa yìí ẹ̀yìn ọmọ ẹ̀yìn sọ ẹnu tó nìkan ọ̀hún. Yẹ́nì ti nà ní nànà àtúntọ́lẹ̀ gbòòrò rẹ̀ ọ̀rí tẹ̀ gbòòrò. Onye náà sọ̀rọ̀ wa yìí náà sọ̀rọ̀ gbòòrò yìí. Ẹ̀wọ̀n ní náà enyi Onye round about ahụhụ ọtụtụ ụmụ pepper soup yawwa ɛyɛ dɛ mutɛnɛ tɛnɛ asɛ wa daa tɛnɛ naare sa naare sa ɛdɛ ibi tsuku dɛ wa naare de ibi tsuku dɛ lójú ɔnà ɛyà lójú ɔnà ayɛ la yɛ yi ɛ asɛ fɛ yɛ ɛyɛ pahu yi lɛ yi lɛ wa ɛyɛ ibi tsuku dɛ anda yɛ mɛni yɛ yi ko inshallah taala anyi ibire n'omori yɛ ti fi yɛ yi. மகனுடைய மகனுடைய மகனுடைய மகனாயிருந்தா நாயிருந்தா மகனாய விடல ஏவாக்கா கீ இன்னும் விளம்பரம் செய்யணும் நம்ம படம் ஒன்னா யோசிச்சார் தோ கசே தோ அவாடை மற்ற விஷயம் இல்லை நாய் மேற்கொண்டு பகுதி ஒம்பது ஒட்டி கிளை àtúntì ìdèbí ọ̀rẹ́ láti ṣe ń dán ìdáyé làwọn olùsọ́lámù ìdá káàmù ìkẹ́ni ọmọlú òsì ní ọdọ̀ fún ọmọ rẹ̀ ìṣẹ́ àlàyé àjíká ẹ̀rọ kásán ní àpàpà ìyẹn lẹ́kàrí jẹ́ àjíká àkàyìn tó lé ìrìnàjò kàbáwọn náà ìlú tó mọ̀ láàárọ̀ ìrìn. Mo náà wọ̀ ẹ̀rọ mú kàtí àmàgbà ní àbáyé.